mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà ajìjàkadì gídígbò dìrọ́ọ̀kì ló ti ra ilé ńlá fún ọmọ ilẹ̀ adúláwọ̀ tóun pẹ̀lú jẹ́ ajìjàkadì ìyẹn Temba Gorimbo èyí wáyé lẹ́yìn ìgbà tí ọmọkùnrin ọ̀hún jìjàkadì kan tó sì borí rẹ̀ tí dìrọ́ọ̀kì sì wá ṣe àbẹ̀wò sí ilé rẹ̀ láti wá kí i níbi tí ó ti rí wípé arákùnrin ọ̀hún kò ní ilé ara rẹ̀ tó sì sọ fún wípé òun yóò gbìyànjú láti rí dájú pé ó ní ilé lórí tó sì fi ilé ọ̀hún ṣe ìyàlẹ́nu fún un lórí fọ́nrán fídíò nídìí rock ti kéde tó sì fi kọ́kọ́rọ́ ilé ńlá kan lé e lọ́wọ́ ẹ wo díẹ̀ níbẹ̀. I wanted to come here I wanted to bring you here I wanted to look you in the eye and I wanted to tell you welcome home. Uh, oh my God thank you. Uh, This is your room. Oh, <laughs> this shoes here? Yes. <laughs> ah, they same like yours. Yes, dude. Oh my god. Yeah, I know you already have training gear and the workout stuff, but now you got all your workout stuff here too as well. It's all Project Rock. Are stuff. you kidding me? Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, àwọn gbajúgbajà ìlú mọ̀ọ́ká olórin P-Square ni wọ́n ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ènìyàn ní Berlin tí wọ́n tún jáde lógúnlọ́gọ̀ láti wá yẹ wọn sí níbi ètò orin àríyá ńlá èyí tí wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ tí wọ́n sì ń fi àwọn ènìyàn tó ń bẹ ní Manchester lọ́kànbalẹ̀ wípé kí wọ́n má kọ̀mínú o wípé ní ọjọ́ ọjọ́ kọkànlá oṣù kẹjọ tí a wà nínú rẹ̀ yìí àwọn yóò dé Manchester ẹ wò díẹ̀ nínú ẹ̀. na we dey here. na we dey here. ebe a ka anyị nọ. we dey here. Germany. I got no data. Berlin. It's almost show time. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òjíṣẹ́ olúwa Genesis òun ló ti ń gba lẹ́gẹ̀mí àmì nímọ̀ràn láti rí dájú wípé ó tẹ̀síwájú nínú gbogbo tó bá ń ṣe tó bá rí wípé ó dára tó sì wù ú lọ́kàn èyí wáyé lásìkò tí lẹ́gẹ̀mí àmì pe ìránṣẹ́ olúwa Genesis wá sórí ìtàkùn ayélujára eléyìí tí ó máa ń ṣe níbi tí arákùnrin ọ̀hún ti gbà nímọ̀ràn wípé kó tẹ̀síwájú pẹ̀lú àdúrà wípé kí olódùmarè kó tún máa ràn lọ́wọ́ sí i wípé òun ti àwọn ènìyàn lẹ́yìn pàápàá nínú tó bá wù wọ́n láti ṣe ó sọ fún lẹ́gẹ́mìàmì wípé bó bá jẹ́ wípé ohun tí olúwa rán gan ló ń ṣe kó má dẹ̀yìn o kó tẹ̀ síwájú lẹ́gẹ́mìàmì òun ló fọ́nrán fídíò sórí ìtàkùn ayélujára rẹ̀ ẹ wò díẹ̀ nínú ẹ̀. gbogbo èèyàn kọ́ ló máa ń válé nǹkan tẹ̀ ń ṣe ẹ̀yẹ kan tẹ̀lé ọkàn títí yín that is for you now mi ò mọ ohun tó gbé inspiration yẹn wá tẹ fi ṣe I have never, I've never like seen someone in Nigeria doing what you're doing. I've seen people, they're doing it in, I mean, I mean some pastors did it because some people. I do not do it. I've never done it because that's not my calling. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, ìlúmọ̀ọ́ká Ọlálékan Agbanàkí, òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ bí ó ti tún ìpinnu rẹ̀ ṣe láti má padà lẹ́yìn ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal eléyìí tí ó ti ń tẹ̀lé látọjọ́ tó ti pẹ́ bí ó ti lọ ra aṣọ ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún tuntun tó sì kọ ewúrẹ́ sí ẹ̀yìn rẹ̀. Ọ̀rọ̀ ọ̀hún pọ̀ lórí ayélujára rẹ̀ bó ti ṣàlàyé lọ́lọ́kanòjọ̀kan ìrìn rẹ̀ àti bí ó ti raṣọ tó ti bó ti padà sílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wo díẹ̀ nínú ẹ̀. Jíjí tí mo jí láàárọ̀ yìí jẹ́ sí Arsenal mo kọ́kọ́ lọ rà ṣé yéé sú mi rin ṣé wọ́n fi ṣe mí rin bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó kàn yín mo wá rárò jinlẹ̀ wípé kọ̀ wo ni ó bì fìtì ní season yìí bẹ́ẹ̀ ni òun ewúrẹ́ ni àwọn ò sì dá mi lẹ́kùn tí wọ́n bá ń tẹ̀ bẹ́ẹ̀ ṣàpṣàpù ni àbírú ọkọ̀ wo ni ọba tún bí fíìtì mi bí ìṣewúrẹ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà adẹ́rìnpọ̀ṣọ́nù àti ìlúmọ̀ọ́ká múlùdùn ni efe the worry boy òun ló ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kí àwọn ènìyàn kí wọ́n dẹ̀yìn lẹ́yìn tọkọtaya Judy Austin àti Yul Edochie wípé òun kò rí ẹ̀ṣẹ̀ kan tàbí ìwà ibi kan tí tọkọtaya wọ̀nyí ṣe kí wọ́n fi wọ́n sílẹ̀ pé olúkúlùkù ló lẹ́tọ̀ọ́ láti gbé ilé ayé rẹ̀ bí ó ti wù ú àti láti ṣe ohun gbogbo bó bá ti tọ́ lójú rẹ̀ èyí ṣẹlẹ̀ bí ó ti fi fọ́nrán fídíò ṣàl ṣàlàyé ọ̀rọ̀ tó sì ń kìlọ̀ fún àwọn ènìyàn wípé ẹ tú lẹ́yìn tọkọtaya Yul Edochie àti Judy Austin ẹ díẹ̀ nínú ẹ̀. If you actually offend somebody, the only person that has the right, the moral right to judge this guy na him wife. And as far as I'm concerned, I don't think what I said the woman post about this matter. So the woman actually fit don move on. Or she fit just dey one place, dey cool off. Social media people pass bro oh, if di guy post video wey dey happy dem go insult am if you post the one wey dey add drama like say the verse dem go knack am too. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àlùfáà àgbà ìjọ Christ Embassy àlùfáà Chris Ọ̀yákìlómẹ̀ ó ló ti fi ẹ̀bùn owó rọ̀gùnrọ̀gùn ọgọ́rùn-ún mílíọ̀n náírà hundred mílíọ̀n náírà ta gbajúgbajà akọrin ní Testimony Jaga lọ́rẹ bí ó ti ń ṣe akitiyan rẹ̀ àti iṣẹ́ rere tí ó ń ṣe pàápàá sí ipa láti kéde ìyìn rere Testimony Jaga ló kawọ́ sórí tó sì fi ọwọ́ bo ẹnu bí bàbá ọ̀hún ti kéde ọgọ́rùn-ún mílíọ̀nù náírà èyí tó fi ta lọ́rẹ̀ bí a kò bá sì gbàgbé wípé lára àwọn olórin tó dá yàtọ̀ nínú olórin ẹ̀mí ni Testimony Jaga jẹ́ bí ó ti máa ń gbé iṣẹ́ ìyìn rere rẹ̀ àti orin ọlọ́kan-ò-jọ̀kan rẹ̀ lọ sí ojú pópó láti lọ bá àwọn ènìyàn pàápàá àwọn tí ayé ti patì tó sì ń gbé wọn sókè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyàlẹ́nu àti ọ̀rọ̀ oríire ọlọ́kan-ò-jọ̀kan ó ní àwọn ènìyàn tó wà lórí ìtàkùn ayélujára fi ń ránṣẹ́ sí gbajúgbajà olórin ẹ̀mí náà Testimony Jaga wípé ó kú oríire owó rọ̀gùnrọ̀gùn tí bàbá náà fi ta lọ́rẹ̀ ẹ wò díẹ̀ nínú ẹ̀. So we're also going to support your work with another 100 million. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́ yèyé abídèmí olúkúewu ti gba àwọn agbóhùnsáfẹ́fẹ́ tó kù ní ìmọ̀ràn láti má ṣe káàárẹ̀ nínú iṣẹ́ tí wọ́n bá ń ṣe bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ àwọn agbóhùnsáfẹ́fẹ́ yìí ni wọn kì í ṣe ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ àti tí wọ́n tún jẹ́ ìlúmọ̀ọ́ká bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wọ́n tẹ̀ síwájú pé bí wọ́n tilẹ̀ ń ṣiṣẹ́ wọn ṣùgbọ́n tí wọn kò rí ju ènìyàn méjì tàbí mẹ́ta tó ń gbọ́ tàbí tó ń wò wọ́n lọ kí wọ́n má torí eléyìí kọminú kàkà bẹ́ẹ̀ kí wọ́n tẹ̀ síwájú ọ̀rọ̀ yìí ló sọ lórí ètò rẹ̀ ọlọ́sẹ̀s ẹsẹ̀ eléyìí tó pè ní coma float níbi tí ó ti gbà wọ́n nímọ̀ràn pé bí ó ṣe ń rẹ ara ayé náà ló ń rẹ ará ọ̀run pé bó pẹ́ lọ́jọ́ kan ohun gbogbo tó ń kan ó ń padà bọ̀ wá dùn ẹ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. báwo lólùfẹ́ wa ṣe tó báwo à yín ṣe pọ̀ tó just two views màá wá fi lè sọ fún àwọn pírẹsẹńtà tí ẹ bá ní two views tẹ́ ẹ ní one views ẹ má wà discouraged please continue ẹ̀yin tẹ́ ẹ ní two views lẹ́nìí ẹ máa ní ten thousand views lọ́la. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà olórin ẹ̀mí Táíwò Adégbòdù òun ni ó ti ń kí aya rẹ̀ Àṣàkẹ́ Adégbòdù kú oríire ọjọ́ ìbí lórí ìtàkùn ayélujára bí arábìnrin ọ̀hún ti lé lọ́dún kan òun ni èjìrẹ́ Adégbòdù wá sórí ìtàkùn ayélujára láti fi àwọn àwòrán rẹ̀ tó rẹwà síbẹ̀ tó sì ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá gẹ́gẹ́ bí alábàárò ọ̀rẹ́ ìyàwó ìyá ọmọ ìfẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti parapọ̀ pẹ̀lú Táíwò Adégbòdù láti kí ay aya rẹ̀ àṣàkẹ́ adégbòdù wípé àṣèyí ṣàmúdún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ṣé kí n fẹ́ pọ́tébù ó ní ọ̀rọ̀ tí gbajúgbajà adẹ́rìnpòṣónú àti amúlùdùn ní bàṣírà alákọ̀ọ́sọ lórí ìtàkùn ayélujára lásìkò tó ṣe àbẹ̀wò sí pọ́tébù tó sì fi fọ́nrán rẹ̀ sórí ìtàkùn ayélujára bí ọkùnrin ọ̀hún ti ń nawọ́ ìfẹ́ tó sì jọ ń bá a ṣeré tó ń tàpárá òun ló ti sọ lórí ìtàkùn ayélujára náà wípé ṣé kò ń fẹ́ pọ́tébù ṣé kò fi àfi má fẹ́ ẹ wo díẹ̀ nínú fọ́nrán tó bí ṣé kí n fẹ́ pọ́tébù. Ini nak apa dah? Berapa tu mah? Mati. Oh, no. Oh, no. ọmọ ẹgbẹ́ lẹ́nì ọmọ ẹlẹ́yìn lẹ́nì ah. ọmọ ẹgbẹ́ lọ́lọ́mù ẹ̀ ọmọ ẹ̀dánù ọmọ ẹgbẹ́ lẹ́mọ̀ ọmọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní bí àtijáde sinimá tuntun jagunjagun ti súnmọ́ ìtílé lórí ìtàkùn Netflix gbajúgbajà òṣèré Aisha Lawa ti fi ọ̀kan nínú fọ́nrán fídíò tí wọ́n ṣe lẹ́yìn ìtàgé sórí ìtàkùn ayélujára náà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló kópa níbẹ̀ tó sì ń sọ wípé lára àwọn tí wọ́n fi ṣe alábòjútó oúnjẹ àti ìdúró déédéé àwọn ènìyàn ló po iṣẹ́ ọ̀hún òun ni òun àti abletive adé èdèdì méjì wà tó sì fi fọ́nrán fídíò ṣàlàyé ọ̀rọ̀ ní etí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé àníṣe àwọn kò lè dúró láti rí sinimá tuntun jagunjagun lórí ìtàkùn ayélujára Netflix ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. ìyá péjú ṣògo àwọn wo lẹ ti fún lóúnjẹ àwọn èèyàn ti jẹun lọ bí irá rẹ bí ilẹ̀ bí ẹni mi. aláwọ̀ kúrò lẹ lóúnjẹ àbáwọn yẹn fún. àwọn olè fún lóúnjẹ tálẹ́ fún lóúnjẹ.